الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد ضم عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدبكم لدعوان náà ni Allah subhanahu wa ta'ala tó jí kálukú wa sáyé jí wa sáyé jí wa sí ààyè wa láàárọ̀ yìí lẹ́yìn náà tó wá yọ̀ǹda fún yìí àti ẹ̀yin láti kí àwọn àṣùbà àtàárọ̀ nínú mọ́ṣáláṣí ní jama ẹ̀bẹ̀ Allah subhanahu wa ta'ala kó gba ìran náà ní ẹ̀rí bá dà fún wa ṣùgbọ́n ìkànnà kìí bá a ṣe kí lè ní a ní kí omi ìmọ̀ ọlọ́mọṣe lè ní àkìmọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ káàkì láàyè ní ìtẹ́wọ́gbà fún ìrẹ́ ọlọ́run ọba a mùsùlùmí lónìí aláìní jẹ́ mùsùlùmí mọ́ lọ́la ọlọ́mọ ti ṣe àdánwò fún ya arhamar ẹrú jẹ́ mùsùlùmí wa kò mọ́ lórí ìpera wa ní mùsùlùmí àti ìmọ̀ kírun nìkan. a ní ó tọ́ tàbí abùkátà sí ká tún nímọ̀ nípa ẹ̀sìn wa ló fi pé a ò ní máa dààmú a ò ní máa ṣe wàhálà a ò ní máa dààbò báwọn kankan bá ti ń ṣẹlẹ̀ nínú ẹ̀sìn ká má gbẹ̀rẹ̀ kan wá tókù kan bá kú ní ìsìn ọmọ ya wa mùsùlùmí kan kú sáàbà nímọ̀ nípa kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé Adam ìgbésẹ̀ tó yẹ ká gbé ká kéde pé lágbájá àwọn lágbájá ti kú fáwọn mùsùlùmí tó wà ní agbègbè ibẹ̀ ká wẹ òkú àwọn wo ló lẹ́tọ̀ọ́ láti wẹ òkú yìí ẹ̀wọ̀n pé ní ìsìn èyí tó gbajúmọ̀ tó bìnrin bá kú wọn nìkan lọ pé yasu náà wá kó wá wẹ òkú yìí ṣẹ̀rí áńgì nù ṣẹ̀rí ẹ̀sán kò sì bá mu bẹ̀rẹ̀ lọ́pọ̀ yasu mẹ́rin pé àwọn yasu náà iṣẹ́ tí wọ́n gbà jù nìkan máa wẹ̀ òkú láwọn yasu náà ló mọ̀ bí wọ́n ṣe ń kú o. ètò tó bá mu ni pé ẹni tó jẹ́ alásùnmọ́ obìnrin yẹn tó súnmọ́ jù oúnjẹ lọ́kọ rẹ̀ lẹ́ni àkọ́kọ́ tó lẹ́tọ̀ láti wẹ obìnrin torí pé kò sí ìhòòhò láàrin ọkọ àti ìyàwó wa Ẹni kejì àwọn ọmọ rẹ lóbìnrin kẹta àwọn ẹbí tàbí àbúrò tí bàbá kan àti ìyá kan bí wọn tàbí bàbá kan jọ bí wọn tàbí ìyá kan jọ bí wọn tí wọn jọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe súnmọ́ àwọn yẹn ló lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n gbogbo àwọn bá a sọ ẹni ìsìn wọn ti ẹ̀wẹ̀ wọn ò rí ibi tí wọn ò mọ bí wọ́n ṣe ń wẹ òkú tó ẹ lọ pè ya súnà ya súnà gan ní ìsìn bàbá bó ló ṣe ń wẹ̀ kú wọn á tún ẹni tí wọ́n fẹ́ wẹ̀ ní òòrùn ni ó gbàdìdì torí mo di bàbá kan wọ́n fẹ́ wẹ bàbá yẹn mo wá tẹ̀ torí bó jẹ́ ẹbí tèmi gbàyìn kò pẹ́ sí mo dé kàrẹ́ mo wá bá wọn wọ ọbẹ̀ nígbà tí wọ́n fẹ́ wẹ̀ jẹ́ mo kàrí gbogbo àwọn tí wọ́n wà ń bẹ́ àti wọn ò mọ̀ kúrò ẹ̀ wọ́n kàn fẹ́ tú bàbá yẹn sí òun ìfẹ́ wọn rẹ̀ sí wọn ní ẹ́ wọ́n lé káwọn mọ̀ pé báyìí ni àṣókà tilẹ̀ rọrùn báyìí àṣekìnnìkan wọn sọ káwọn mọ̀ pé báyìí ni àṣó rọrùn àwọn bàbá tí mò ń gbọ́ yìí wọ́n á gba fọ́tí àtìlọ́wọ́ mi o àwọn agbọ́dọ̀ ní ìmọ̀ gangan nípa ẹ̀sìn wa lẹ́yìn wíwẹ̀ ká di òkú ẹgbẹ́ àwọn wàhálà kan wà láyé ìgbà kan wà lọ máa rán aṣọ òkú télọ̀ wọn ṣe máa kiri télọ̀ báyìí òun ló máa ṣe ọdún ṣe aṣọ òkú wọn o ẹni báyìí ló lè ránṣẹ́ òkú wọn wá bíìlì wọn ìgbà tó kù yẹn ti kú yẹn télọ̀ yẹn ló máa gba ká nílò àsìkò báyìí sí three thousand kò ní ìdí aṣọ òkú ríran wọ́n ń wé òkú láṣọ tí wọ́n ó dùn ṣe pé ìmọ̀ ni gbígbé sàárè ó lẹ́kọ̀ọ́ ìwò lòkú ó kọjú sí sísin òkú ó lẹ́kọ̀ọ́ ìkan tí mo máa ń sábà rí ní gbogbo bí ká bá ti lọ sìnkú tí wọ́n bá fẹ́ gbókù sínú sàárè pé ẹ̀gbẹ́ ni wọ́n gbàgbé wọ̀bẹ̀ náà kó kó rọrùn bẹ́ẹ̀ sì ni ibi ìṣẹ̀rí àṣọ ni pé ibi tí ó kéré yẹn bẹ́ẹ̀tì ibẹ̀ orí ẹ̀ ni wọ́n gbà gbé wọnú sáré kìí ṣe àwọn kan ó tún wọ́n gbà lẹ́gbẹ̀ẹ́ gbà lẹ́gbẹ̀ẹ́ kò bá tún náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo fi yẹn ṣàlàyé fún wa pé a ní bùkátà sí mọ̀ kí ṣe pé àwọn àfáà ló mọ̀ ẹ bàbá kan kú ẹ lọ́pọ̀ ìmọ̀ọ́mù wa kó wá wẹ̀ kò kọ̀rẹ́ẹ̀tì àwọn ọmọ bàbá ọmọ bàbá nìyẹn dáa àwọn ọmọ bàbá yẹn àwọn ọmọ bàbá yẹn gan ò lè wẹ̀kú wọn ò mọ̀ kò yé wọn ah, àwọn apá ló ń ṣe yẹn why common knowledge lédè rẹ kò jẹ ní common knowledge so àwọn nǹkan wọ̀nyẹn ìyàwó tá a fẹ́ gangan báwo ni wọ́n ti ń fẹ́ ìyàwó náà ṣe rẹ̀ à ẹlòmíràn ti ìyàwó tó fẹ́ kò yé yìgì lórí ẹ̀ kò sì mọ̀ pé òun ò ní kódà àwọn àfáà ni wọ́n jókòó wọn ò dẹ̀sọ yìí kankan ẹlòmíì ò mọ bí wọ́n ṣe ń kọ́ ìyàwó wọn lóun àtìyàwó ẹ̀ ti kọ́ra wọn báwo ni wọ́n ṣe kọ́ra wọn. Hmm? ẹlòmíì kan délé ó kó pàtí ẹgbẹ́ ìyàwó ẹ̀ kò kókó ìdílé àwọn lọ́gbà pẹ́rẹ́ ẹ̀ títà kò ní mọ̀ fẹ́ lẹ́sẹ̀ lòun. pé n tó ń ṣe yẹn tí kùránì sọ áyà kùránì ìhà. tó clear olóńtàkùn yẹn tí ó mọ̀ ó kà dédé délé ó kàn kókó gbogbo ìyàwó ẹgbà máa lọ léyìn mo ti kọ́ kalẹ̀ bàbá rẹ lẹ́sẹ̀ báyìí torí pé tọ́lọ̀ ń fọnú kùránì gangan gangan gangan tọ́lọ̀ ní ya ayọ̀ ànàbí ìdá àtọ̀láktòmù lè ìdá lè ìdá sóra sọ́rọ́ nínú kùránì. sóra bá a ṣe ń kọ obìnrin kalẹ̀ aya àkọ́kọ́ tó jáde nínú sóra yẹn lẹ́nu mo jẹ́ alátakò ẹ̀yìn pẹ̀lú tó ṣe sómọ̀ àtijọ́ tó ti ń gbọ́tà òsírì bàbá mi tó ti gbọ́tà òsírì ló fún àádọ́ta ọdún kò gbọ́ aya yẹn kò mọ̀ tó mẹ́rin tó àti mo mú yẹn wá kéde àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé gangan ni ó ní bí mo ń lọ gangan ni ṣe ń lọ bẹ̀rù kò yẹ kò máa ṣé irú ẹni yẹn ni wàhálà ìsìn ó wà á ṣẹlẹ̀ nílùú ọ̀rọ̀ ìmọ̀ mùsùlùmọ́ ìró ètò ṣẹlẹ̀ ní kàrẹ́ tí wọ́n ti mọ́ṣáláṣí wa fún ọdún mẹ́rin gbáko fún àbọ̀ fún bí ọdún mẹ́rin tí wọ́n ṣì ṣàǹgbọ́ ọ̀rọ̀ kéèsì kóòtù tún ti ṣẹlẹ̀ gbẹ̀ mùsùlùmí kí ló ń fẹ́ ṣẹlẹ̀ kí ni ohun tó yẹ kó mùsùlùmí kò mọ́. ẹni yìí àbúrọ́dà mi ni sáìdì yìí ló wà a gbọ́dọ̀ sọ́pọ́ọ̀tì brọ́dà ẹlòmíì a gbọ́dọ̀ sọ́pọ́ọ̀tì ẹbí wa ẹlòmíì ogúnjọ́ gbọ́dọ̀ ti ọba ẹlòmíì ó tiẹ̀ ti pọ́n mọ́ba yẹn gan jù wàhálà yìí ti pọ̀ jù eléyìí kìíní kan gbogbo nǹkan jẹ́ àwọn sọ̀rọ̀ yẹn kò sí kankan tó jọ mọ́rọ́ ẹ̀sìn rẹ̀ kò sí ẹyọ kan tó ṣe kí ni tó jọ mẹ́sì ní ọjọ́ kejì ọdún túnú ààwẹ̀ mọ́ṣáláṣí ní ìgbẹ́ngbà kìí ṣubú ìgbẹ́ lẹ́gbẹ́ mi ò tí post ẹ̀ máa padà post ẹ̀ mọ́ ilé mo sọ fún wọn pé ògbẹ̀ mélòó ni gbogbo ògbẹ̀ fún rẹ̀ èèyàn tó jẹ́ mùsùlùmí gbogbo èèyàn tó ń gbé bẹ́ẹ̀ èèyàn tó wá jẹ́ mùsùlùmí tó ń gbé ibẹ̀ mélòó mélòó wá ni àwọn ọmọ ìlú yẹn gangan fúnra wọn tí wọ́n jẹ́ mùsùlùmí gbogbo ọmọ ògbẹ pápátá láti òkè délẹ̀ tó wà nílé mọ́ṣáláṣí ẹ̀kan lè wọn ò lè kùn nígbà nìkan wá kí wọn. afẹ́ kí wọn. wọ́n lọ kí yídì méjì ni wọ́n kí ní ìtumọ̀ àwẹ̀ tó kọjá yìí. kéde pé àwọn kí yídì o mẹ̀wàárù tí kí tiẹ̀ o àbí ẹnìkan sọ fún òtún mi stars kan àpá àwọn èèyàn ní ìsinmi tẹ́lẹ̀ àwọn èèyàn ti pè mí rí stars kọmọ bíi ní yídì ó yẹ ti ní àti yídì ìjà wò sí pé yẹ kí n lé yídì o tó irú ẹ̀ kan lè báyìí fún wa sọ lọ́yẹ jáde wọn kí yídì o la máa kí lálùbáríkà bí àwọn èèyàn tó jẹ́ ìròrí tẹ́lẹ̀ ní ènìyàn tó tó bá ti mọ kéde ẹ̀ kan náà gbọ́dọ̀ ní jímọ̀ tiẹ̀ ó gbọ́dọ̀ ní yídì tiẹ̀ nítorí wọn kí yídì gbàtẹ́ sí òye níbi mo fẹ́ fàyọ̀ ni pé wọ́n kí ń méjì ní ògbẹ̀ ìkan wọ́n kí ọkan ní ibi tí wọ́n ti ń kí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ yídì ìlú ẹni tó jẹ́ máa mọ̀ ní tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ tó ń kí yídì látọ̀dún òun ló èkejì níwájú ilé ọba in front of the palace láàrin ìgboro tẹni ọmọ ìlú wọn kan tí wọ́n lò lọ kí tó ṣẹ̀dẹ̀ òun ni ọba ṣẹ́mi àwọn kan lọ kí ìdì yẹn tó di pé à ah, kábíyèsí ìwà àṣẹ ọba gbọ́dọ̀ tẹ̀lé àwọn kan sọ pé àwọn kan lọ kí níbi tí wọ́n ti ń kí pé rárá o wọ́n fẹ́ yọ̀ mọ́mù yẹn ní alẹ́ gbà o oríṣiríṣi ìròyìn mo kàn mọ́ méjì yẹn wá ní ó pọ̀ ìròyìn pọ̀ kí ló yẹ kí mùsùlùmí ṣe nírú àwọn ọ̀rọ̀ ẹ̀sán àwa mùsùlùmí ṣàmọ́ ó bá bá fi ń pín yẹlẹyẹ ló bá gbọ́ wàhálà àwọn ẹgbẹ́ kọ́dà tá a fẹ́ lò na bá bèèrè lọ mùsùlùmí kọ̀ọ̀kan ń bẹ̀yẹn pé ibo ló yẹ níbo ló ti kí níbi tó bá níbi ni kí nìdí tó fi kí ẹnì kò ní ní tẹ̀sí kankan nínú tó bá sì ní tẹ̀sí inú ó ṣèèṣì bá a mú ni kò yé kò yé ó dàbí ìgbà tá a ṣe objective mo wà ní form three ní ọdún yẹn physics ẹni tó léèdì tó pàṣẹ physics jù kò mọ lórí ní àwa tá a mọ gan ọgbà máàkì tó torí pé objective ni gbogbo question ọ̀làfin pè ní Professor Menini two times two sí báyìí ló ṣe ó dẹ̀ kìíní yẹn dẹ̀ mu kò jẹ́ bí kò dá kò sí sáyẹ́nsì <laughs> objective ó ṣe two times two sí ẹ̀dẹ̀ mu òun ló lè àwa ń pè ní prof Professor Menini àwọn alájọ classmate nígbà yẹn wọ́n máa ń gbọ́ wọn rántí very funny èmi náà mi ò gbà mi kì í gba máàkì tó dáa ní physics torí physics ìjà tó ń kọ́ wá ń gbà kò mọ physics kéde ìgbà tí mo dé yunifásitì mo mọ̀ pé o mọ̀ àti secondary school mo ti mọ̀ bá gbígbà tó yìnbó dé àwọn ọ̀rẹ́ mi aṣá máa là ń tiwọn aṣá àwọn kan ò mọ̀ àṣé facebook wa yẹn question tó wà ń bẹ̀ yẹn àwọn ti lọ wá ń sàlẹ̀yìn àṣé ló máa ń kó wá ní gbogbo ìgbà èmi ó kà gbogbo kíníkà kíníkà ṣé wọ́n ti rí ibi tó ti máa béèrè question every time the same question ṣé wọn mọ̀ nìyẹn tí mo lọ and their party hmm. muslims a ní bùkátà sí ẹkọ gan o ibi tẹ́kọ̀ọ́ wá sì ti yẹ kó bẹrẹ ní ohun kan tí eh, utas adidi ń sọ lánàá fún ẹni tọ́lọ́n bá kádàrá kó wá sí wa ní ń ṣe ní ó mú question wá pé ta ni àáfà ó wá sọ pé èdè àáfà yìí ti di èdè gbajúgbajà lẹ̀ Yorùbá nítorí ẹ ká béèrè gangan ni òun ò sọ yẹn èdè mo fẹ́ sọ mo fi kún mi nítorí ẹ kó ni pé ta ni onímọ̀ ẹ̀sìn ta ni olùmọ̀. who are the scholars torí àáfà ń sìn àwọn ọmọ tí wọ́n ṣe wòlímọ̀ lánàá wọ́n ti wẹ̀rẹ̀ sí pé wọ́n láǹfààní wọn ẹ̀fílẹ̀ àáfà ni ẹni tó bá lọ léke tó bá tẹ̀ léke fàwákìú hmm? tó bá fi kú iná kẹ́bí ránbílá máa lè máa sọ́gàrà iná sọ́kì ránlá o máa lẹ́wọ̀n máa lè kó bára àfáàní o. náà inú tó kojú ìṣòro tó kojú àwùjọ òun ni àwa mùsùlùmí fúnra wa. a ní ìmọ̀ tó tún tó kálí mọ́ta àwọn tí ó jẹ́ olùmọ̀ tí ó mọ̀ sọ̀wá sọ́nà. ṣe bá gbọ́ tí wọ́n ní a àfààní lágbájá ó gbóná olóògùn ni wọ́n sọ yẹn. ìyẹn jẹ́ nǹkan tí mo kọ́ discover when I came to this zangba tí mo dé ti lọ wọ́n ti kú pé àfààní ojú tẹ̀sán fi máa ń wò wọ́n ni pé àwọn kọ́ àwọn èèyàn lẹ́sìn ìgbà tí mo wá padà sí wádìí wá rí pé àwọn olóògùn wọ́n gbóná ẹ̀mọ̀ àwọn tó ní mọ́ dàílà lọ́wọ́ ọba sàdí àláàárọ̀ ọba ìpínlẹ̀ tó kó tó dàílà ènìyàn ti jáde láyé àwọn tó lè pọ̀ ọ̀fọ̀ tí kí ó gbẹ lóòró tí èpò igi ó dẹ̀mọ́ sí pàràpàràpàrà fàn àwọn ìgbà tí wọ́n ní kéèsì pẹ̀lú àwọn kan tí wọ́n ṣe oògùn tí wọ́n ní ẹ̀yà só oṣooṣo oògùn yẹn ní ipò bá bí só bá balẹ̀ yóò pòórá ni ó wìn ní kéèsì yẹn àwọn àǹfààní wọn wọn lọ gbẹ́lẹ̀ yàgbẹ́ sí ẹni tí wọ́n ṣe sí àwọn àǹfààní ó wà ohun gangan lọ lórí problem tá a nínú ẹ̀sìn pẹ̀lú gbogbo àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ bàbá mùsùlùmí ní àwọn ẹ̀kọ́ wọ̀nyẹn tí mo ra mú wá látòrí ọ̀rọ̀ Oku ẹni tó kú wàhálà wa dínkù ẹni tó fẹ́ sọ wá tàbí tó fẹ́ lo ẹnu inú tiẹ̀ gan kò ní rí lò ní mọ́ṣáláṣí ní ìgbẹ̀yìn mo ti máa ń kí sílù dáadáa yìí àwọn kan dé ń jọ kan láwọn àwọn lẹ́rọ̀ bí wọ́n ṣe dé wọ́n jí dé ní kúrúkúrúkúrú ọlọ́dẹ ṣe mo tètè dé mọ́ wọn ni àwọn fẹ́ ṣe wà sí sábì ìwà ní fọ́tọ̀ ẹ ṣe wà sí wọn á bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lẹ́rọ̀ òun ni àlééfà mùsùlùmí kìíní kan ìgbà tí wọ́n parí ẹ̀tàn mùlàhàbọ̀ àwọn mùlàhàbọ̀ àwọn àkíyèsí ẹ̀yin tẹ̀ ṣe wà sí ẹni lẹ́rọ̀ ní kàlífà ṣé ẹ̀ mọ̀ tó máa kọ̀lífà jẹun ní kàlífà kọ̀lú ìfàmù ṣe ìmọ̀túnmẹ̀ wọ́n wá ń jẹ ṣù gbígbóná lẹ́nu kọ̀lú ìfà méjì tàbí mẹ́ta gan mo ní kọ̀lú ìfà gbogbo àwọn èèyàn tá a wà lórí ilẹ̀ yìí kọ̀lú ìfà ni wa torí pé níjọ́ tọ́lọ́ ń fẹ́ dáadáa mo ní èmi já ìlòhùn fìlà àbí mo fẹ́ fi sórí ilẹ̀ àlééfà lédè Yorùbá àlééfà àrólé nǹkan pè láàrólé yìí. ẹni tó ṣe pé kan ló wà ńbẹ̀ tẹ́lẹ̀ ìgbà tẹ́ni yẹn lọ òun wá bọ́ síbẹ̀ òun náà tún lọ ẹlẹ́bí ò bọ́ sí bọ́ọ̀rọ̀ àwa èèyàn ṣe rí lórí ilẹ̀ yẹn àwọn kan ti dé wọ́n ti lọ àbí àwa tún dé tó bá yá lọ àwọn ilé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti tún tòkálù ẹlẹ́ẹ̀kejì ni ẹnìkan tó jó lórí níbì kan tó ti kúrò ẹnìkan tó wá rólé ẹgbẹ́ wọn ni àléfà amúnigo ìyẹn pé àáfà tó wà ń bẹ̀ ó ti kú ẹnìkan tó tún wá ń dé ọ̀rẹ́ olùwà kò délé bẹ̀ kò délé gan ènìyàn padà wá mọ́ kò délé dé ó tún bọ́ sáàyè yẹn ni wọ́n pè ní àrólé hmm, kò délé dé ẹkú lédè òkúkú tó fẹ́ pa ìyẹn wá ẹkú lédè tí wàá máa ń kí àwọn tó kúkú fún yẹn ó wá látara àkídà burúkú ti Yorùbá ni pé òkú máa ń yà olórin tí wọ́n pè ní arúnà ìṣọ̀lá tí wọ́n pè ní àyìnlá ọmọ wúrà nínú rẹ́kọ̀dù ẹ̀kan tó ti kọ ọkùnrin kan kú wọ́n pè ní wàábì nínú rẹ́kọ̀dù ẹ̀mú ti gbọ́ ó ní gbáwájú ilé gbẹ̀ǹkulé gòrí àmà òkú ọlọ́mọ kìmá ìpẹ́ kó tó ya kó tó ya ó ní gba ilé ó ń sọ fókun yẹn kó gba ẹ̀ǹkulé gun orí àmọ̀ ṣàgbé ilé tí wọ́n ń láyé àtijọ́ àmọ̀ ni òkú ọlọ́mọ kìmà kì í pẹ́ kó tó yà o ó wá sọ fáwọn ọmọ oní ẹ̀yin ọmọ wa ló ní kí wọ́n fọkàn wọn balẹ̀ bàbá yín lọ ní ó ní kò ní pẹ́ kó tó dé tó náà bí mo bí bàbá tún dé ìyàbọ̀ ìgbàgbọ́ yorùbá náà sọ pé àgbàdo ó ń bọ̀ yé wa ń dé yé jí dé yé tún dé ṣé yé wa wọ́n gbà pé ó sì ń bọ̀ nìyẹn bí yorùbá ti máa ń sọ pé ẹ̀kú léde o léde ìta ni. Mm-hmm. èyí tó kọ̀rẹ́ẹ̀tì ni àkú ara fẹ́ ra kù àkú rọ̀jú o àkú mọ̀mọ́ra o ọlọ́run bá forí jòkú o ẹ̀yìn wọn ò dá o lọ́rọ̀ kan sáwọn àfà kí ni mò ń gbìyànjú láti sọ mò ń sọ̀rọ̀ nípa àrólé yẹn kọ̀lífà ìkẹta ó ní kọ̀lífà Islam gangan Khalifa ti jẹ́ pé apàṣẹ wa gbogbo mùmí ẹni yẹn ò ní sí lábẹ́ ìjọba kankan mo nílẹ̀ ẹ̀rọ nísìnyí local government kan ló wà local government yẹn ní ṣíàmà police station wà ń bẹ gọọmenti ló ní tó bá jẹ́ kínní ìsìn ọlọ́pàá wọn lè lọ mú báyìí kò sí tó lè ṣe kọlífà mùsùlùmí gan ni apàṣẹ wa amirul mọ̀mìnì apàṣẹ wa mùsùlùmí yóò pàṣẹ wa kò ní í sí pé ìjọba kankan wà lórí ẹ̀ ṣe ti eyín òun la ṣáájú gbogbo mòmìnì ojúṣe ọlọ́run sọ ọ̀nà inú àwọn ojúṣe pọ̀ gan-an ṣùgbọ́n nípa ti ìrun kíkí ọlọ́run yóò establish yóò fi ìrun kíkí lélẹ̀ yóò máa kọ́ mọ́ṣáláṣí ẹ̀mọ̀ àti lórí yóò máa yàn mọ́ tó bá kọ́ mọ́ kẹrù sáàbì yẹn sùn ìjọba lè kọ́ mọ́ sí ìgbẹ́ wọ́n yàn mọ́ wọ́n tún máa san sálárì fún mọ́ nìyẹn ní owó ìlú àwọn ètò máa sanwó fún tí wọ́n bá rí pé mẹ́sàlásì yẹn tún ní bùkátà sáwọn tí yóò máa tọ́jú ẹ̀ wọ́n tún gbà ìjọba tó máa sanwó fún wọn wọ́ọ̀kà tí ó dé ìyẹn ọ̀tọ̀ àpàṣẹ wà ní ó yàtọ̀ sí ìtawà ń ṣe wọn. sẹ́mọ̀ ni wọ́n ti fẹ́ẹ̀lì ẹ wá wo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti sọnù látara ọ̀rọ̀ àwọn ẹlẹ́rọ yẹn kò náà léfà mo tó fi bọ́dà kan tó níbi ẹ̀rọ pó lọ skul ó lòun ní gbogbo tó níbi tó yà tí mi nígbà báyà gbogbo ayé ní ó gbà fún un ní di ìdí ayé ṣé kò lọ mọ́kà tó wá dé mọ́kà yóò lòun lò lórí mùsùlùmí àbí ẹni tí ọ̀nà kankan ẹgbẹ́ yóò di ẹ wo àwọn èèyàn ti wá látara wọn torí pé kí ni kò sí ìmọ̀ tó fi kò dẹ̀ mọ kéwú kankan dòrèmí wọn ni kò ní ìdí mo kàn mú ìyẹn wá fún àpẹẹrẹ ni o kó má wá sí mi ní mọ́ṣáláṣí yẹn mọ iye àwọn èèyàn tí ó tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ kan ó ti kú sí mùnírù ó kéwú lọ́dọ̀ wa díẹ̀ ìgbà tó wá wá àwọn èèyàn ní òlé wọn bá ṣeré ìṣàǹbà sọ kí ló ń lò lórí àwọn gúrùpù tó wà tó mọ̀ ní sọ́ọ̀sì ṣọ́ọ̀ṣì lórí gúrùpù olóhùn ọmọ kí kúẹkúẹ tó kí lọ́dọ̀ wa tó tó sá lọ dẹ̀rẹ̀ ọmọ kékeré tó níyẹn ló fẹ́ di lórí tó lóhùn àyẹ̀ o ká ló tún farabalẹ̀ lékè èmi fẹ́ dọ́gbọ́n mu kó fi padà wá lékè mi tó bá tún lékè ó sì dídà rẹ̀ ó tún ju báyẹn lọ ó tẹ̀ tù lóòótọ́ ọwọ́ kí o pẹ́pẹ́ tó wọ̀n yẹn ṣe mọ̀ wọ́n tó pé léyìí ọ̀wọ́ bóòlù ẹ̀jẹ̀ dé ní ní káwọn máa lọ àwọn kan rí fẹ́ lọ ní pé ọlọ́run ó jẹ àwọn èèyàn nípa láti bá àwọn olóyìnbó láti ẹnìkan ní ah ẹni ọlọ́run ni wọ́n o wọ́n wà ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí àwọn onírú òjò rọ̀ wọn kúrò ńbẹ̀ òjò rẹ̀ pa wọ́n àti àwọn òun bí nígbà tó ti ṣẹlẹ̀ sáwà nígbà tá a wà yín níbẹ̀ tí lẹ́yìn ló wá gbọ́ wá bẹ́ẹ̀ ni ọlọ́run ni àmì ilé sọ wá di ànábì ọlọ́run àlẹ́ yìí. má jẹ́ kí n sọ mọ́ọ̀sì jẹ́ àwọn kan pọ̀ dáadáa téèyàn bá ń ṣe dáhà téèyàn ó

wọ́n ti jẹ́ nǹkan ní òun jẹ̀dùrẹ́ ní àárẹ̀ tó sì ṣẹlẹ̀ nílùú wa nígbà tí gbẹ̀dẹ̀ àti kìlógà àwọn bọ́ìsì bọ́ìsì àlọ́sì kò mọ̀ ìbọn pa wọn lẹ́yìn náà kò wọlé náà. ṣùgbí ìgbà táwọn ó ti pẹ́ òkú tí ìsọ̀rọ̀ kìnnápà táwọn ò lè dá àwọn ọmọ ọba ìlọ́nà ìbọn bá òun lẹ́yìn ọba yẹn wá bàn tó lọ bá ẹlòmíì tó wà lẹ́gbẹ̀ẹ́ kò wọ ara ti ẹni tó wọ̀ nílùú. òkè ìgbàdàdì lẹ́nu ìjọ kìlìdà ìmọ̀ ṣe pàtàkì so irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń lu àìkárẹ̀ báyìí sí àbí irúgbẹ́ tí mo sọ yìí nítorí pé àwọn mùsùlùmí ò ní ẹ̀kọ́ nípa ẹ̀sìn wọn tẹ́lẹ̀ òun ló fà tá a fi ń dààmú tá a dààbò òun làwọn àáfàá jẹ gúdújẹrá olójú kòkòrò tó fi é nìsín àwọn ọdẹ tí wọ́n bá lóko ọdẹ wọ́n máa lọ ń dẹ̀gbẹ́ oríṣiríṣi ìgbẹ́ ló wà yẹn pé wọ́n máa ń lọ ń pẹ irun ṣé wọ́n máa ń lo gbólóhùn yẹn nígbà níkà rẹ̀ yìí kán mm. dẹ̀gbẹ́ igbó ọdẹ wọn á lọ pẹ irun oríṣiríṣi ìgbẹ́ ló wà àwọn ìgbẹ́ kan wà tí wọ́n bá fẹ́ ṣe ọdún wọn gangan igbó ọdẹ wọn ò lọ dẹ̀gbẹ́ ṣùgbọ́n àwọn ọdẹ kan wà olójú kòkòrò tán bá pẹ irun wọn ò yọ àwọn ẹran kan sẹ́yìn tó àwọn ti láwọn kankan tó máa ń ṣẹlẹ̀ sí wọn tó ń kálukú jókòó ẹ̀jẹ̀ ẹni ọ̀dọ̀ ògún ẹ̀kú èṣù ni.

irú àwọn ìyẹn ò lè fẹ́ kí àwọn ẹ understand kò ní fẹ́ kí àwọn mùsùlùmí kọ̀rọ̀ òye wà náà a ní bùkátà sí ẹ̀kọ́ ṣá tí wọ́n gbìyànjú láti sọ yìí a ní bùkátà sí ẹ̀kọ́ general gbogbogbò a tún wá ní bùkátà ti specific house àwọn tá à ń pè láàfààní gangan gangan ṣé ibi tí wọ́n ń ṣe yá wọn gan Imagine ẹ̀ ń tà pé láàbá olùmọ̀ á béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀. Ìsọkúsọ ìwíkúwì ìyẹn ti pọ̀ náà ń ṣàwọn YouTube. Ìtẹ́yìn gan mọ̀ pé ó kọ̀rẹ́ jẹ́ ra àwọn àfáà tí wọ́n gbọ́dọ̀ aláàfáà ńlá tó ń sọ. Tẹ́yìn fúnra yín gan mọ̀ pé ah, ilé yóò máa bá mú. Bẹ́ẹ̀ sọ. Ọlọ́run kò ṣàánú wa. Irú ìlú nìyí. Ó yẹ kí a ní nípa àlùkò ní lájú náà kọ̀mìtì kì í ṣe kọ̀mìtì àwọn tó ń mójútó mọ́sùkì àwọn àáfàá gangan wọ́n láti ní ilé kan tí gbogbo wọn á jókòó tí wọ́n máa ń yí ilé ọ̀rọ̀ wò tí wọ́n máa ń ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ kí lẹ́sìn sọ kí ni ìdájọ́ níjẹ́ bá fẹnu kò sí yẹn tẹ̀sìn sọ ni àwọn tó bá jẹ́ lórí ńgbà yìí kódà tó fi dórí president àwa wà ní president sọ ni lórí ìkàbáyìí Gọvanọ nke tẹ̀sí ọba Ilu ń tẹ̀sí sọ̀rọ̀ ka nwere jẹ́ ma náà máa ṣe ẹsẹ̀ yìí N'otu òtúlé wa ní ìsìngbà tó bẹ̀rẹ̀ ni ìjókòó àwọn àfa àfẹnukò àlàyé wo ni wọ́n ṣe ǹjẹ́ wọ́n jókòó kálukú ń pa ọ̀yà kí láǹfààní ẹlòmíì gan bíi mọ̀dàrú yẹn owó bẹ̀rẹ̀ sí yọ ẹni tí ò tí ò tó yé rà tẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀dì rà ẹran kan ni wọ́n ń pè ní ìrà ó ní wọ́n ní anípọn láyà bí ìrà ẹran yẹn nípọn láyà ó tóbi díẹ̀ ẹni yẹn ò wá tó ìrà ṣùgbọ́n gbà tàbí ìrà yẹn èèyàn tí ó pàtàkì yẹn tó ṣe pé òun ò ní fẹ́ tí nǹkan ó tò láyé ó máa ń jẹlẹ̀ ní òṣèlú náà politics. ìgbà tí ẹ̀rí pé bí wàhálà bá jẹlẹ̀ wọ́n jà tọ́ọ̀gì akàn padà akàn dọ̀gá kan bẹ̀ ní òṣèlú náà máa sọ̀rọ̀. kò kò ní fẹ́ kí ọ̀rọ̀ òṣèlú yẹn kó sẹ́tù torí tó ń jẹ yẹn torí mọ̀ pé tó bá sẹ́tù tọ́ọ̀gì lásán lòun kò sí tó lè yọ ìdí tó ọlọ́run kó ṣàánú wa ẹjọ́ àwa fúnra wa jẹ́ ká ní ẹ̀kọ́ àwọn ọmọ wa tó wá ń kẹ́kọ̀ọ́ ibi tí mò ń lọ nìyẹn ẹmú kàn jẹ́ káwọn ọmọ yẹn bí irú àwọn ọmọ tó kékeré aláàbò yẹn kí wọ́n kàn stop ẹ jẹ́ ká dedicate àwọn ọmọ wa sí ìmọ̀ ẹ̀sìn yẹn gangan kí wọ́n di àfà olùmọ̀ ní ìlú wa ní ìsinmi kàrí àfà olùmọ̀ lẹ́nu tó bá kì í lọ sí àdàbí ànílọrin tàbó lọ sí òkè àgòdì àwọn ilé tó wà ń bẹ̀rù o tàbó já lọ sí mẹ́ríkàsì ńbẹ̀ tàbó lọ sáwọn tó bá ti dé òun làfọ́ òun yóò ṣe olùmọ̀ kankan o we have to proceed further mo tún máa ń sọ fún wa so àwọn ọmọ wa yẹn ẹ jẹ́ ká ní ní màjẹ́ afẹ́ tírèmù tí wọ́n fi jẹ́ àǹfà onímọ̀ ẹ̀sìn gangan gangan pẹ́ pàwọn fúnra wọn they can be independent wọn ò níṣẹ́ mọ dúró pé à ń retí owó òkó mọ táwọn fẹ́ fi jẹun ó ní ò jẹ́ kí fìdá òkú ṣíṣe ó parẹ́ torí pé àwọn àáfàá yẹn ò lọ́wọ́ ara wọn kí ló dé tí mo fi lọ́ra ọwọ́ ara wọn ni pé ẹ̀kọ́ tí wọ́n kọ́ yẹn ò tó wọn jẹ fúnra ẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí ṣe jẹ́ ǹjì ńsìn ẹ ṣe dìgírì ẹ ṣe gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ara yín ẹ̀ tí ò dẹ̀ lọ skul lóko ẹ̀ ń jẹun fúnra yín ẹ̀ yí retí pé ẹ̀ ń wá kinní kan wúruwúru náà ẹni tó kọ́ ààbò ẹ̀kọ́ kò lè ní ọwọ́ ara ẹ̀ láyé gbogbo wa láwọn ọ̀pọ̀ ọmọ tó jáde primary six tí wọ́n bá gbà sí local government àwọn tó ń ṣan kò ní ìjẹ́ ní òṣè tó bá ní school sir maximum wàá ṣe gate man tàbí messenger lọ́fíìsì wọ́n náà ti mọ̀ pé pẹ̀lú fit ó dẹ̀ mọ̀ pé position messenger owó oṣù messenger kéré sí tàwọn tó ṣe degree náà. Degree, náà jọ tó bá dẹ̀ bẹ̀rẹ̀ ṣé wọ́n pé level eight ló ń ti bẹ̀rẹ̀ a máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ ní bó bá lọ sí yunifásitì nísìnyí tó ní first degree graduate assistant yẹn tó bá yàn di master oní master the lecturer lecturer one lecturer two senior lecturer associate pro professor ẹ̀kọ́ yẹn ni wàá fi máa ga tó o bá ní phd ò ní di senior lecturer kankan ò ní di professor kankan ẹ understand ó ti mọ̀ kò lọ́dọ̀ wa nínú ẹ̀sìn ìsìn ìlú tẹ́sìn dàrúdé graduate assistant náà mọ̀ pé ní prof àmì kò tiẹ̀ lọ jẹ́ vice chancellor. ó ní gbogbo wa tún wá pawọ́ pọ̀ bóyá ní mọ́ṣáláṣí kan tí ó lábẹ́. mo rántí gbà tán jà sí mọ́ o. bàbá ní a mọ̀ pé kò mọ kí o ṣùgbọ́n òun láfẹ́ kó mọ̀ ṣáájú wa. àìmọ̀ kí o yẹn kò mọ kúráǹkà yẹn gangan láfẹ́. àfẹ́ tó mọ̀ ọ́ yẹn bàbá yẹn ń sọ síta ìgbà tíjà parí bàbá kan sọ fún mi ó sọ fún mi ó ní àwọn mọ̀ pé táwọn bá kú mi náà làwọn owó ọgbà táwọn ń jà yìí bí bàbá yẹn tó ti kú sí wà láì báyìí ló ti sọ fún mi náà gbọ́n mo yẹ wà láì ó ní àwọn mọ̀ pé ṣá kú àmẹ́wò iná àmẹ́wò ó ní ìgbà jíjà yẹn àmọ́ mọ̀ pé ṣá kú iná àwò wà láì ó sọ fún mi bàbá náà ti kú ìbọn mi ní dárúkọ àbáyìí ládùúgbò wa àwọn mọ̀ nígbà táwọn ń jà ìjà ẹ̀mọ́ mọ̀lẹ́ pé tí àwọn bá kú síbẹ̀ iná làwọn á lọ pọ̀ ọlọ́run wá bá a ṣe ìjà yẹn parí gbogbo ẹ̀sìn ọlọ́run ṣàánú báyìí ló ṣe ń rẹ́rìn ló ṣe ń rẹ́rìn ló ṣe ń rẹ́rìn nígbà tó sọ fún un ẹ̀kọ́ ni ò dẹ̀ sí tó torí kò mọ tí wọ́n ń pè ní iná ó rò pé bóyá nǹkan kékeré iná ní ṣókí ọ̀rọ̀ mi ṣàǹtorí àsìkò I spent thirty one minutes àwọn ọmọ wa ìṣá ẹ jẹ́ kí ká dedicate tí gbogbo wọn ò bá lè jẹ́ àáfàá rẹ̀ ẹ ká dedicate àwọn kan tí wọ́n ní ẹ̀kọ́ yẹn níbi tó yẹ kí wọ́n níbi. in fact tábà dedicate gbogbo ọmọ wa sí kí ó dà ìsán sí rọ̀ǹgì wọn lọ́wọ́ wọn náà of course wọ́n máa ṣe kẹ́kọ̀ọ́ yẹn lọ kò wá túmọ̀ sí pé gbogbo wọn gan-an láì kéwù yẹn nítorálì wọn á máa ẹni tó bá máa dà fáànù wọn kò kéṣe pé ká kàn sẹ́ǹdì ọmọ lọ kankan dé kankan máa kọrin kiri àdúgbò literature professor wọlé ju ṣe yínká is an expert in literature in english or english literature but he's not an expert in law gbogbo alámọ̀ tó wọlé ṣe yínká gba rí àbí ṣé lọ́ọ̀yà ni tó bá lọ kóòtù yóò gba lọ́ọ̀yà tó máa rẹpẹsẹ́ǹtì ẹ̀ kí ló wá dé tá à ń jẹ́ káwọn ọmọ wa ṣe lọ́ọ̀ kí ló dé tàbẹ́ kàn ọmọ wa ṣe lọ́ọ̀tẹ̀ sí ìṣẹ̀lẹ̀ ìdí ni pé à ń wò pé ibi máa pa wọ́n ìrọsùn tí ẹ̀ bá ti lè kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn dé òkè ebi ò lè pa bẹ́ ká lówó gangan fún rẹ̀ ṣé gbogbo ẹ̀yin tẹ̀ ẹ̀ lọ sóko lẹ́jọ́ lówó gbogbo àwọn tó lọ sóko yìí gbọ́n ní ọ̀lẹ́jọ́ ṣùgbọ́n wọ́n á máa jẹ àbí wọ́n á máa mu gbogbo àwọn tó ṣe bísínẹ̀sì gbogbo wọn ni wọ́n ra mọ́tò gbogbo wọn ni wọ́n kọ́ lébi bọ̀ kí ni wọ́n ń ṣe wọ́n á máa jẹ wọ́n á ṣe kí ni wọ́n á máa mú bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àfàànà ẹlòmíì ọlọ́run lè ràn lọ́wọ́ ó lè láwọn ẹ̀gbọ́n àwọn àbúrò tẹ́ pé wọ́n ràn lọ́wọ́ ó lè láwọn ọ̀rẹ́ bóyá gbà tó wà ní skul ó kàn lè jókòó bí mo ṣe jókòó sí kárẹ̀ ní ìsìn ó lẹ́ kó kàn léèyàn kan bí wọ́n kàn wọ́n kàn máa sẹ́ǹdì owó sí pé àmọ́ pé ẹ̀ lè ráàyè ẹ̀mọ̀ bọ̀tà àwọn ìyókù ò ní mọ̀ wọ́n láwọn fẹ́ ṣe kí ni àfẹ́ gùn káàdì tiẹ̀ à ń fẹ́ kọ́lé ńlá bíi tiẹ̀ òun ò ní mọ ó dàbí àwọn tó ń ṣiṣẹ́ ìjọba náà ẹlòmíín lóun láti bá yá rẹ̀ jẹ́ á jẹ́ gbèsè jẹ́ gbèsè jẹ́ gbèsè nítorí pé èkejì ẹ̀ níbi iṣẹ́ tó ń jọ wà lẹ́nu iṣẹ́ ó ra káà tèlé sákòròlà gbogbo sálárì ìsinmi tó bá ṣèfẹ̀ fọ́dún mẹ́ta mẹ́rin kò ní ra káà yìí àwọn ọmọ ẹ̀ á máa sọ́fà ìyàwó á máa sọ́fà torí fún fẹ́ẹ́ gùn ká kò mọ̀ pé ẹni yẹn ó ní àbúrò tó sẹ́ǹdì káàsì kò dẹ̀ ní jẹ́wọ́ pàbúrò ní alòǹrata ilẹ̀ àwọn èèyàn wa máa sáré ní yorùbá sí ní ká mọ̀ wò sáré ẹ̀ bọ́lọ̀ ṣe pín ọ̀rọ̀ ilé ayé kò pín pápá kan náà àbí dàrẹ́tà ni kọ̀ ní wọ̀nyá wọ̀nyá kò dẹ̀ ọlọ́run ló máa ń bàtà ó máa ń ṣí àrísìkì yóò dà á lẹ̀sẹ̀ lòun fáwọn tó bá wù yóò dẹ̀ fún àrísìkì yẹn pinpin fún kíni fáwọn tó wù àwọn afáàrùn náà mọ́lì tí wọ́n sọ fún polówó ni tó tó táìmù kan àwọn ọmọ kéwọ̀ ló ń sẹ́ǹdì oúnjẹ sí láti jí wọn á kó oúnjẹ sẹ́yìn ra kún bí sẹ́ǹdì ọ̀rọ̀ àgbà náà ti ìpàdé náà mọ́lì kìtà ń gbọ́ yẹn àti táìmù àti jẹ àti múdògún àwọn sítúdẹ̀ǹtì ẹ̀ tó wà ní Egypt wọ́n á kó oúnjẹ sẹ́yìn mọ́ kó wọ́n á tẹ̀lé méjì àbí wọn mọ̀ lẹ́kọ̀ọ́ tó lẹ̀ ń táwọn àlífà wà dáadáa ìbùn mubarak owó dáadáa ó wá ń sọ pé òun bá fi lẹ̀ nítorí àwọn kan tó wà yìí torí báwọn yẹn ò ní sódà àwọn àwọn sọ́rọ̀ kó fún alágbèyẹ ṣókí ọ̀rọ̀ mi ẹ mọ́kàn jẹ́ ká jẹ́ muslim tàbí wọ́n kàn máa dà káàkiri wọ́n máa fọpọlọ ẹ̀ ṣeré ẹ jẹ́ ká kí ni we can find out àwọn àfáà torí mi níbi gbogbo ẹ̀ níjókòó kan ẹbí àwọn tó ní ìmọ̀ nípa ẹ̀sìn kì í ṣọ̀rọ̀ ẹbí là ń sọ yìí kì oyè jíjẹ gan wọ́n ní kó wá joyè ọlọ́ngbùra pẹ̀lú irin lọ́dọ̀ ọba mi ò ní da ẹ o mi ò ní tó gbogbo ìlú ni o ṣùgbọ́n ẹ rí inú youtube nígbà tí ẹnìkan joyè ní ògbómọ̀ṣọ́ ẹgbọ́n nǹkan gbọ́gbọ́ ògbómọ̀ṣọ́ sọ ní youtube ṣùgbọ́n ẹ rí ṣọ̀gbọ́n àwọn nǹkan tó ṣe o ti bá wa mú lẹ́wọ̀ ti bá wa ṣe kí kankan tó o fẹ́ joyè ọlọ́ngbùra o ṣàlàyé fún pé mùsùlùmí ni mí o. èèwọ̀ ní káfí nǹkan kan lẹ́yìn ọlọ́run ẹ̀ẹ́bọ ní mọ̀nàhálàfà mọ̀nkánà hàlífà nfàlẹ̀ yá àlìfì bìlá lànàbì sọ gbogbo ẹni tó bá fẹ́ búra tó lọ búra ntànàbì sọ ni wọ́n sọ fún wọn oyè yìí bá lọ o mi ò lè fi irin búra o mi ò lè fòkúta búra o mi ò lè fi gbé sí ayé mi o. ètò bá ti da wá o ayé ẹ o ti kun ọ ayé ẹ ti bàjẹ́ o ayé ẹ ti ti bàjẹ́ o o ti ṣòfò o ṣòfò ọmọ o o ṣòfò ẹ̀mí yóò bùra ayé ti pè oh. ó lẹ́nu yóò fi lè ṣòdodo o lòdodo yẹn tó ti wá pé ẹ o mọ̀ ti bùra ayé o mọ̀ bàjẹ́. Oh. kódà ẹlòmíì tó wá rẹ jẹ mọ́ọ̀mù ó ní kó wá múlẹ̀ àwa la fi ọtí mọ́ọ̀mù yẹn tí wọ́n bá ti ń jà sí mọ́ọ̀mù mọ́ọ̀sì ẹlòmíì ó ti mọ àwọn olóko á lọ jọ́ ẹ̀ ògbóni sọ á ti wá múlẹ̀ lọ́dọ̀ àwọn ògbó nìyẹn tó bá dórí mímbà rí àwọn olóògbó nìyẹn gbogbo tí wọ́n bá ní kó mọ̀ ṣe láti ẹ ti gbọ́ rí nílẹ̀ Yorùbá dáadáa àwọn èèyàn lọ ṣòfò nítorí pé wọ́n fẹ́ jẹ̀mọ́ wọ́n lọ wọ ẹgbẹ́ ayé nítorí pé wọ́n fẹ́ jẹ̀mọ́ àwọn èèyàn lọ lọ́n sọ ọ̀nà sọ́rọ́ tó lè bá kọ́ ọlọ́run sọ̀rọ̀ wọn dáadáa wọ́n ta kí lọ́lọ́run sọ wọ́n ta ọ̀run wọ́n fi ráyé. wọ́n ta kíni ọ̀run wọ́n fi ra ilé ayé ìlàkà lẹ́bí na ṣàrọ̀ ń dọ̀lá látà bílì húdà fama rọ́bì hàtìjà rọ́tùkù wà máa káàánú mọ́kútàdì àwọn wọ̀nyí ra wọ́n ta ìmọ̀nà wọ́n fi ra àánú kò sí èrè kankan tí wọ́n jẹ nínú òwò tí wọ́n ṣe wọn ò dẹ̀ ní jẹ́ tó mọ̀nà láyé so you have to be careful ọlọ́run kó ṣàṣàánú wa adáwọ̀ ọlọ́mọdé ó bàjẹ́ these are very important things ẹ dákun ẹ̀yìn ọmọ ìyá wa nù mùsùlùmí ẹ jẹ́ ká wà very very careful ká má lọ sọnù torí gbogbo nǹkan wọ̀nyí náà lọ́lọ́run tó gbé ipa ti tèmi o lè ní kó tí mo ń ṣàlàyé yìí my own responsibility my own obligation ojúṣe tèmi ipa tèmi lè ní kó tí mò ń ṣàlàyé tọ́lọ́ bá béèrè lójú àrùkì àmọ́ kọ́lọ́ jẹ́ ká lè dáhùn dáadáa o èèyàn ò lè ṣàlàyé pé mo kó wọn bá ipa bí mo lè kó mo ṣàlàyé fún wọn o wọn tún béèrè láwọn tá a ṣàlàyé fún pé ẹgbọ́n ṣé wọ́n sọ fún mi àwọn kan dẹ̀ máa sọ wọn wá atọ àtọ́ọ̀nà láwa iná

bá ní ṣe ìyá tí wọ́n ní àdìpè ní níjọ́gẹ́rù ìyá kan lájọjẹ́ wọ̀lẹ̀ ánìhò bá ní làánà wọn làánà kẹ̀lú ní làánà tó tóbi ńlá bá gbé wọn jìnnà sí kẹrẹ ju ti lọ ju tàwọn. so all these things very important kí Quran ṣàlàyé wà láì Quran ṣàlàyé gan so ọlọ́run kò ṣàánú wa ẹ jẹ́ ká béèrè kó ayé ti lu jára. tí èyàn ò bá rà àfa ń kà rẹ̀ yìí àwọn àfa tó nímọ̀ wádìí kan kọ́ ìbẹ̀ lórí áńsà ó fún ẹ létí tó sì àwọn àfa jẹ gúdú jẹrà o àwọn tẹ́lẹ̀ wọn kàn ń dùn tí wọ́n máa lọ síbi òkú ìrọ̀lẹ́ ẹ̀ẹ́n kí sí àwọn yẹn o àwọn yẹn ò lè sọ òdodo kankan òun táwọn ò jẹ làwọn wà o dàbí ọ̀rọ̀ kan tẹ́nì kan sọ ní mọ́ta stars lówó ìbọn ti ṣaláìsí sí kọ́lọ́ọ̀bá nìṣàforíjì fún wọn láwọn wà mọ́ta àfà kan ẹnìkan wá béèrè lọ́wọ́ àfà yẹn gúrúùpù yẹn hmm? wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ẹjọ́ ṣé orin dá orin kíkọ olórin kan wọ́n dárúkọ olórin yẹn bọ̀ mí ìlú dárúkọ ẹ̀ mo ti dárúkọ ẹ̀rí ń tẹ̀sí wọ́n ló wà lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ló wá rẹ́rìn ó wá ń sọ fún kejì àwọn ń gbọ́ pé àfà àṣàfùlà kì í ṣe orin pé wọ́n béèrè lọ́wọ́ pé ṣó ó ló sọ pé kí ló fẹ́ ká bá yẹn sọ ṣé yóò sọ pé kò dáa ni kẹ́nìkan wá béèrè lọ́wọ́ òun sì pé tí òun kíkọ́ dá ṣé òun ní ò dáa níbi tó ń tún jẹ bí ọ̀dà sáwọ́ tà ń jẹ iná <laughs> eh, tí omi téèyàn bá ti ń jẹ yé ọ̀nà fún ẹ̀yìn ọmọ àti ìsáìmù ẹ̀ kódà kó mọ̀ sí òun ọ̀nà fún ọ̀nà ọ̀hún kò fún alágbọ̀ èyí tó wá ṣẹlẹ̀ nílùú wa ọlọ́run kò dákun kò ó ṣe ra ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọkùnrin lọ kóòtù ṣẹlẹ̀ báyìí ọ̀rọ̀ eh, kóòtù àwọn wọ́n ti sùn eh, ìmọ̀ọ́mù kààrẹ gọ́fúnà àti àtẹ̀mù jẹ́nẹ́ra ṣe n pé tí mo fẹ́ fàyọ nínú kọ́ọ̀tì mo rí kọ́ọ̀tì ẹ̀ kò sí tó rán ibi ìsìn public domain anything tó bá ti wà public domain kò sí bẹ́ẹ̀ rí yìí náà tó bá yẹ pé nǹkan tí ò sí public domain ó ní tí mo fẹ́ fàyọ sùn yẹn kóòtù yẹn ìgbàdúrà ni wàhálà ìgbàdúrà ni ìdí tí mo sọ pé ìgbàdúrà ni pé tí wọ́n bá tí wọ́n bá lọ kọ́ọ̀tù tó jẹ́ fáàyàn ìbọn lura wa ń kọ ṣe pé àdúrà táwa ń ṣe ni pé amina ọlọ́run ṣe ìlú ìní ìlú lọ yẹn báyìí àwọn kan lọ wọ́n tẹ̀kì àmì ìgbàdúrà lè ní kà because tíṣù bá fi sí wọn lẹ́nu pé kí wọ́n kó bọ̀ wá báwọn tó wà lọ mọ́ọ̀sì kí wọ́n yìn wọ́n mọ̀ pé káwọn pa wọn mọ́ bẹ̀ẹ̀ kọ́ kí lẹ fẹ́ ṣe. ṣé ọ̀dàsán àbídé mi fẹ́ lò ń bẹ̀ yẹn lọ́kọ̀ọ̀tù ṣó ráì tàbí ò ráì tì kọ́ ni point mi fẹ́ make ṣùgbọ́n ìgbésẹ̀ kí ni àlàáfíà ni ìtumọ̀ ń lọ sílẹ̀. àwọn tó lọ kọ́ọ̀tù ìgbésẹ̀ wọn yẹn ìgbésẹ̀ àlàáfíà ni because wọ́n ní option náà láti mọ́ lọ court wọ́n láǹfààní àti mọ́ lọ court náà kí wọ́n dà bàbọ̀ àwọn tó ń kírun jí mọ̀ bẹ́ẹ̀ mọ̀ṣáláṣí àbí ṣùgbọ́n wọ́n lọ court court yẹn gangan ló jẹ́ ìgbéjà àlàáfíà àmì àdúrà gbígbà wípé kí àlàáfíà kò jọba ẹ̀dẹ̀ rí pé kò ní rọrùn fáwọn tí wọ́n pè lẹ́jọ́ náà káwọn ṣe kí ni káwọn náà lọ kó bọ̀ sófin ẹ̀pẹ́ àlàáfíà ṣe kí ni ó ń jọba ní àdúrà tó yí kálukú wa ká máa ṣe náà nìyẹn ọlọ́run kò ṣàánú wa ọlọ́run kò gbà fún wa dáadáa wa ọlọ́mọ tí ó bàjẹ́ àlékún náà ẹgbọ́n gbàgbé bí mo ti ń pèsè ọ̀rọ̀ mi bọ̀ ohun tó ń mí ohun tó ń fa fún nǹkan wọ̀nyí àwa mùsùlùmí gangan gan tá a jẹ́ ọ̀gọ̀rọ̀ tá a jọ ń kírun a fẹ̀sìn ẹlẹ́ àkọ́ nípa ẹ̀ you understand ọrọ kìláfà ọ̀tọ̀ òkú àfààní ẹ̀kọ́ ọ̀rọ̀ ìjọba náà lágbára èmi fẹ́ jẹ gómìnà wọ́n fẹ́ jẹ èmi fẹ́ jẹ pírẹ́sìdẹ̀ntì wọ́n ìyẹn ọ̀tọ̀ là ń sọ̀rọ̀ ẹ̀sìn gangan hádà ọlọ́ọ̀tọ̀ ẹ̀rọ àìlẹ̀mú ọlọ́run ìjà aláhàdà bẹ́nàdá bá mi ṣe ìlú wa ní ìlú ìnà àwa a ń bẹ̀ náà ṣàánú wa. dáadáa wa ọlọ́run má jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa Allahumma alif bayna qulubina Allahumma alif bayna qulubina واهدينا إلى سواء السبيل برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته هل من سؤال سؤال عندهم غير قابل ولا كسي